ajá pé ọ̀kan jẹ́ ọ̀ranyàn ó fi kan ṣe náfìlà èwo la lérò pé yọ wà nípò ọ̀ranyàn nínú òrùn méjèèjì èyí tó kí lẹ́yìn ni yóò wà nípò ọ̀ranyàn fún ni àbẹ́lẹ̀ tó kí fáwọn jàmáà tiẹ̀ ni ó wà nípò fún. tí ọ̀sẹ̀ ń tó disagree tí tí ò lè o. èyí tó kí lẹ́yìn ànábì ló wà nípò ọ̀ranyàn fún ni àbí eléyìí tó kí fún àwọn èèyàn ni ó wà nípò ọ̀ranyàn fún un. ta ló mú ètò kí fáwọn èèyàn kọ́nàwọ́ ok ọ̀dà agá pé orí yín pé pẹ̀lú àwọn àfáà torí tí gbogbo àwọn àfáà wí náà ni wípé èyí tó kí lẹ́yìn ànábì òun ni ó wà nípò ọ̀ranyàn fún un àmọ́ èyí tó kí fún àwọn èèyàn yẹn òun ló wà nípò náfìlà wọ́n nítorí pé ìjẹ́ ìmáàmù rẹ̀ kò lọ́lá bí ìjẹ́ ìmáàmù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà kò sí ẹ̀yìn ẹni tí a ti lè kírun láyé nínú ìjọ yìí tá a lè fi wé kíkírun lẹ́yìn anabiwa Muhammad sallallahu alayhi wa sallam so agasi wípé láì la ìyàn jíjà lọ arákùnrin yìí sọ̀hábà yìí radiyallahu anhu ó kí ìṣá ìlẹ́ẹ̀mejì alákọ̀ọ́kọ́ lẹ́yìn ànábì ìkejì òun náà ó kí fún àwọn èèyàn èyí tó kí lẹ́yìn ànábì yìí ló wà nípò ọ̀ranyàn èyí tó kí fún àwọn èèyàn rẹ̀ ló wà nípò náfìlà tọrọ lọ́hùn ní gba ìṣáì méjì lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀ràn ọ̀ranyàn ọ̀kan ní ó gbà lọ́ranyàn ìyókù ìbá àwa láwòrán ọ̀ranyàn náfìlà ni wọ́n fi kọ fún un ládàá náfìlà sì ni ó kéré sí ládàá ọ̀ranyàn sóyè báwọn òkè káwá tún tẹ̀wájú. Okay? nígbà tárákùnrin yìí sọ̀hábà pàtàkì yìí tó wá di pé òun tó fẹ́ kí náà fílà ó síwájú kírun fún àwọn tó fẹ́ kí ọ̀ràn èèyàn ìyẹn jẹ́ káwọn afáwà sọ wípé agásí pé oníná fílà ó lè síwájú kírun fún ọlọ́ràn èèyàn wọ́n kọ́kọ́ dì mú báwọn àtijọ́ gbà wípé ètò kílẹ̀yìn ànẹ́bì ni ọ̀ràn èèyàn èyí tó kí fáwọn èèyàn ní náfìlà tó ní náfìlà bá wálẹ̀ síwájú kírun fún àwọn tó fẹ́ kí irun ọ̀ranyàn aga sí wípé ó lẹ́tọ̀ọ́ nígbà náà tó ń bá lè síwájú ohun tó fẹ́ kí náfìlà tó bá lè síwájú fún àwọn tó fẹ́ kí irun ọ̀ranyàn aga sí pé ó nígbà náà kí onínáfìlà ṣe kí ni o kó síwájú kírun fún ẹni tó fẹ́ kírun ọ̀ranyàn ibẹ̀ yẹn ni àwọn àáfàá ti wá sọ wípé díàfọ̀ irú nǹkan tí máa ń ṣẹlẹ̀ nínú ásámú lásìkò Ramadan irun tàràwíì tó ga sí pé ìmáàmù ó ti kí ìṣá ìtàn ásámú rákà méjì méjì ló kùkù tó ń kí lọ́wọ́ ìwọ tó ò tí ì kí ọ̀ranyàn rẹ tí í ṣe ìṣáì wọn ò fẹ́ kó o dá lẹ́yìn kó má dá ìṣáìkì darapọ̀ mọ́ ìrun tí wọ́n ń kí lọ́wọ́ yẹn tí wọ́n bá ti kí méjì parí rákà méjì tiẹ̀ tó sẹ́kù ó kì kún wọ́n ọ̀rọ̀ rẹ yóò wà dàbí ọ̀rọ̀ ẹni tó bá rákà méjì lẹ́yìn tó ga sí pé lẹ́yìn lẹ́yìn náà àwọn àfáà wọn ò fẹ́ ọ̀rọ̀ yìí ní ìfẹ́kúfẹ́ wọn ò fẹ́ nífẹ̀ẹ́ kí ni o ìfẹ́kúfẹ́ ọ̀rọ̀ tí wọn ò fẹ́ nífẹ̀ẹ́kúfẹ́ yìí ọdọ́dọ́ tiwa àwa fẹ́ nífẹ̀ẹ́kúfẹ́ ọ̀nà wo lágbàfà lágbàfẹ́ nífẹ̀kúfẹ̀ ni wípé ìmáàmù lè mọ́sídìdì òun ni wọ́n ní kó o kírun lẹ́yìn rẹ̀ kì í kàn sí ẹnìkan sí yan náà fìlà àti gẹ́gẹ́ rẹ̀ ìmáàmù mọ́sálásí tí ń kírun lọ́wọ́ òun ni wọ́n sọ pé ìwọ tó fẹ́ kí ìrun míì gẹ́gẹ́ bíi tàrọ̀wíì ìmáàmù ń kí tàràwí lọ́wọ́ ìwọ́dé ọ̀fẹ́ kírun ṣáì ìwọ ni wọ́n sọ pé o lè kí lẹ́yìn ìmáàmù kí kàn ṣe pé kọ̀ọ̀kan wọ́n kíláàsì kẹ́ni kàkà máa yan náfìlà lọ́wọ́ kọ́ ni wọ́n ti ní ọlọ́run èèyàn lè ṣe kíni o lè kírun lẹ́yìn onáfìlà kọ̀ọ̀kan wa máa so mọ́ onínáfìlà no o ti fẹ́ lójú ju bí o ṣe yẹ lọ o ti fẹ́ lójú ju bí o ṣe yẹ lọ kí nìdí tó fi já sí wípé ìmáàmù lìmọ́síjìrì lọ̀rọ̀ yẹn ń bá wí kò bá just any other person wí òun ni wípé òfin wulẹ̀ wà tẹ́lẹ̀ wípé tí ìmáàmù lìmọ́síjìrì tó bá fi lé ń kírun jàmáà lọ́wọ́ fáwọn èèyàn ó tún lẹ́tọ̀ọ́ láti máa kírun míì mọ́ within the same mosque at the same time. ok ṣùgbọ́n àwa ti wá kírun tán màgbọ́ àti kírun tán máàmù ti kírun tán fún wa àwọn kan wá dé wọ́n á ń kírun jàmá bóyá ká sọ pé wọ́n ń kí asùrì bí àpẹẹrẹ wọ́n ń kírun jàmá ok wọ́n ń kírun jàmá ìwọ wá fẹ́ yẹn náà ká sọ pé wọ́n ń kírun lúrì ìrun lúrì wọ́n á kí ní jàmá jàmá àbádà jàmá ìwọ wá ọ̀wọ́ ti kí ọ̀rọ̀ yẹn tiẹ̀ tán ọ̀wọ́ fẹ́ yẹn náà fìlà òfìsì sọ wípé ìdáhùn kí mọ́tò sọ̀la fàlà sọ̀la àtà ilá alimaktuba tẹ́lá ti ṣèkọ́ mọ́ ọ̀run ọ̀ lẹ́tọ̀ àti ṣe kíni àti kírun kankan má àfi irun ọ̀ràn yẹn náà. ok àwa sọ pé ọ̀rọ̀ yẹn o ìmáàmù lè ló bá wí o kò bá àwọn ìmáàmù àtọ́dá tí ò bá rùn jẹ̀mọ́ kò bá wí o now àti wá kírun lórí tán àti kírun lórí tán àwọn kan tó wá dé wọ́n wá ń bẹ̀rẹ̀ ìrun jàmáà tí wọ́n wọ́n fẹ́ kí ní lórí ìwọ ò sì ṣe náfìlà tiẹ̀ ọwọ́ fẹ́ dìde ọfẹ́ ṣe náfìlà ǹjẹ́ ìrun tí wọ́n ń kí yẹn ǹjọ́ dìwọ́ lọ́wọ́ láti máa ṣe náfìlà tiẹ̀ lọ́lọ́tọ̀ ṣé di ọ lọ́wọ́ kò di ọ lọ́wọ́ bọ̀ tó bá já sí pé ìmáàmù lè masjidi ló ń kí ìrun fún wọn ǹjẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ pé o fẹ́ yan náfìlà kan kó o tún wá máa dá náfìlà kan yàn lọ́tọ̀ láì gà sí pé o darapọ̀ mọ́ ìrun jàmá àkọ́kọ́ sọ ma pé o lẹ́tọ̀ọ́ àti dá náfìlà yàn lọ́tọ̀ àga sí pé wọ́n gbé ọ̀rọ̀ yẹn ka orí ìmáàmù lè mọ́sídìdì kì ṣe àwọn ìmáàmù àtọ́dá àtọ́dá àtọ́dá àtọ́dá àtọ́dá ẹlòmíì lọ́kàn wọ́n mọ́sálásí tọ́bákà ti wo èèyàn báyìí tọ́kàn rẹ̀ nìkan sí yan náfìlà ń lọ́kàn dòṣẹ́ gbẹ̀rẹ̀ ni lọ́kàn lẹ́ mọ́ ni lọ́kàn jó mọ́ ni. ó ní àwọn àfáà sọ pé ọlọ́ràn èèyàn ó lè kí òun lẹ́yìn onínáfìlà ó ti fẹ́ lójú jù ó ti fẹ́ lójú ó ti yé. bàbá lọ fẹ́ lójú jù ò yẹ kó kó nú ẹ̀ yókù nú ẹ̀ o hadith 128 عن ani Anas ibn رضي الله عنه قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم في شدة الحر فإذا لم يستطع أحدنا anyu makina wajihahu minal ardi basatọ fawubahu fasagada alayhi. Hadith 128 Ani Anas ibn Malik látọ̀dọ̀ Anas ọmọ Malik kí aláwọ̀ yọ́nú sí kọ́l ọ̀sọ̀ pé kunna nusalli ma'a an-nabi sallallahu alayhi wa sallam àwa máa bá nàbí kírun fi ṣídàtìl har nínú ìgbóná ẹ̀rùn tó lágbára. fàyídá lámúyẹsítẹ́tì àhàdùnà nígbà tí ẹnìkọ̀ọ̀kan wa kò bá lágbára anyumakina wàjí ahumnalhad láti rí ibi tó rọ̀ ọ́ lọ́rùn lórí ilẹ̀ láti gbórílé tí gbogbo ẹ̀ gbóná bá sàtọ̀ fáwùbàwù ó máa wá mú aṣọ rẹ̀ kan yóò tẹ́lẹ̀ fasajada àlè orí aṣọ ni ó wà forílé nígbà tí wọ́n bá ń bà nábì kírun ìlú wọn ìlú dẹ́sàtì ni òórùn rẹ̀ ní ọjọ́ kan lọ́jọ́ kan mo fẹ́ mo fẹ́ wẹ̀ ní maka ní nǹkan bíi aago mẹ́jọ àárọ̀ mi ò mọ̀ pé bí wẹ́dà wọn ṣe rí nù so omi aláṣẹ ní ibẹ̀ sẹ́ni bí mo ṣe sí báyìí mo ké subahana láì ní ní aago mẹ́jọ àárọ̀. ah Allahu Akbar àfi bí ìgbà tí tíyàn fẹ́ tẹ̀bà ẹ̀rú bà àwọn tájọ wà ní hósítẹ́ẹ̀lì ẹ̀rú bà wọ́n pé kí ló dé ìmọ̀ tí ń sọ. So mo ṣẹ̀ṣẹ̀ wá rántí pé mo á pe làákàyè padà pé a ìlú tí mo wá yìí ìlú tó ga sí wípé bọ́ dásìkò ẹ̀rùn àmúbóòdì ni bọ́ bá dásìkò òjò àmúbóòdì ni gbogbo temperature tí wọ́n báyìí ni máa wà abnormal. láago mẹ́jọ àárọ̀ sẹ́ ó gbóná yeye ni ẹ máa tún wá lọ ọbẹ̀ lásìkò òtútù náà ẹ wò ó yọ dára ẹ lẹ́yìn àfi kó kó máa gbé hítà sára àfi kó máa gbé hítà rìn lòtútù òfin ní hàn léèmà but àwọn tí ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí wọ́n ń gbé bẹ́ẹ̀ sẹ́mà ibi tí yẹn máa ń gbé ìmọ̀ báyàn láàmú ni kò ní choice yọba láàmú but pé yẹn kàn lọ ṣe umura kàn lọ ṣe ájì tó bá lọ forí sọ àsìkò òtútù wọn àbí àsìkò ẹ̀rùn wọn ah, ọmọ pé kò ọmọ pé kò sílùú tó dàbí Ìbàdàn ọmọ bẹ́ẹ̀ ìfẹ́ sọ bí epo àkásí sọ ni <laughs> yóò ti yéyìn àgbàlagbà ọmọ pé kò sílùú tó dàbí gíní o ìlú Ìbàdàn oorun rẹ̀ kò ní ká títì òtútù rẹ̀ kò ní á gan ní lásìkò ọyẹ́ sọ́jà gan sínú ọyẹ́ sọ́jà ọ̀gàn sínú ọyẹ́ tí táwọn ọmọ tún mọ fira wa sí yẹ̀yẹ́ pé ẹ̀yin ò lè wẹ̀nú ọyẹ́ ah, àwọn olùkànbẹ tó ga sí pé wọ́n èé wẹ̀ báyẹn bá ti dé wọn ò lè wẹ̀ ọkọjá àfaradà sọ ibi tọ́lọ́ ń dá ọ sí ní tó kù tó kù bí ni pé kọ́nà jẹ́ kí nàìjíríà ò dáa tó ẹ wẹ́dà tọ́lọ̀ ń dá wa ọ̀dà is the best the whole world is the best sorry tọ́ bá rìn jìnnà ọmọ pé kí ni ọ̀dọ́gba atẹ́gùn tẹ́rí tí máa fẹ́ òun nílùú míì tó bá bẹ̀ sí ní fẹ́ báyìí ọlọ́mọ ọlọ́mọ òkè ọmọ ẹ̀ mú ni atẹ́gùn fẹ́ pé yóò máa fa ilé tu tí yóò máa fa ọkọ̀ tu lógún títì tí yóò gbé èèyàn tí yóò róòlù èèyàn bíi pépà. tọ́wọ́ jásìkò yìnyín ni Allahu Akbar búdòsà ni ó wà kílẹ̀ àtìtì fún wọn búdòsà tọ́wọ́ jásìkò yìnyín búdòsà ní àkíyà títì àmọ́ ò rí yìnyín rí sẹ́yìn tó wọ́n tó he mu bí kékèké ń ọ rí yìnyín rí àwọn yìnyín tó tóbi tébù yìí ṣé ọmọ jábọ́ láti gun sánmà yóò blọọkù ẹnu ọ̀nà yóò blọọkù ogun títì ìjọba gan ó ti kéde wípé kẹ́nikẹ́ni má jáde o títí tí gbogbo ojú ọ̀nà ó fi túrú o búdòsà ni ó padà wà á mọ bá wọn nígbà tí bá ń fọ́ àpáta bẹ́ẹ̀ ni ó sì mọ bá wọn yìnyín ẹ̀ so ìlú wa yóò dáa ìjọba lójú oorun sí wa hmm, ìjọba lójú oorun sí wa ìlú wa ìdáàpọ̀ ní gbogbo ohun tó jẹ mọ́ ah, wẹ́dà ó balance ó balance. bójò bá rọ̀ lù mí ẹ wò kí ọyá bójò bá rọ̀ báyìí àrọ̀bàjẹ́ ni yóò hàn wọ́n lé mọ̀ bójò bá rọ̀ wàhálà ni bí ẹ̀rùn mú wàhálà ni bótútù mú wàhálà ni bátẹ́gùn fẹ́ lókè ọya wàhálà ni ẹni pé ẹ̀mí tí wọ́n ìyá ń jẹ wọ́n jù wá lọ ọlá apẹ́mi tí wọ́n yí jù wá lọ ni wọ́n fi máa pariwo àwọn tètè mọ́ gba kádàrá àyà ọmọ Yorùbá ìgbà kádàrá ọmọ Yorùbá wọn ò fẹ́ kádàrá burú ìyà tí ń da Hausa lọ́pọ̀ ju ti Yorùbá lọ ẹ̀ ń bá dáàrin wọn ọmọ ìpínyà ń jẹ wọn ìtọ́fìmọ̀ pé ìyànjẹ wọ́n rèé o bàbá ìyá àtàwọn ọmọ wọ́n lè máa ṣe àṣírí ìyàbò bábíyá ńlá àṣírí ya bo bábíyá ńlá bàbá ìyá àtàwọn ọmọ rẹ̀ lọ sábó ọba wọn bẹ̀. wá sọ̀ràn yorùbá tó ti rí bàbá ìyá àtàwọn ọmọ tẹ́ ń tọrọ ẹ fún mi torí ọlọ́run. ìyà ń jẹ wọ́n jù wá lọ o ṣùgbọ́n haúsá àwọn gbàgbọ́ nù kádàrá burú gan-an wọ́n gbàgbọ́ nú ẹ̀ débi wípé wọn ò ríro pé tàwọn ta wọn ò ríro yorùbá ní má ronú pé wọn ò rí jẹ wọn ò rí mu yorùbá má ronú yorùbá má ronú awúsẹ ìronú wọn ò ní ronú. solofika sí táwọn ọkùnrin wọn kò sí sí wọn ò lè ta yorùbá ní má sọ pé èmi ń wà mọ̀ta kárọ̀ọ̀tì ẹ̀ náà mọ̀ ẹ́ jí sẹ́mi ó ta wà mọ̀ta kárọ̀ọ̀tì. haúsá tí tó níyàwó mẹ́ta ń ta kárọ́ọ̀tì tó níyàwó mẹ́ta ń ta kárọ́ọ̀tì gbogbo ntara yorùbá gbà ara haúsá gbà ta ni wọ́n máa dì mẹ́rù tó haúsá ta tún ni ní nàìjíríà tí máa dì mẹ́rù ọjọ́ wo ni wọ́n di yorùbá mẹ́rù tí wọ́n á kó lékè tírélà rí yorùbá ọ̀fẹ́ jókòó sínú lọ sírí ọ̀sibọ̀ọ̀sì ni yóò fẹ́ jókòó ni ibi eré edi haúsá mọ́ ìsọ̀rọ̀ àlà ni bọ́ bá tún jábọ́ wọ́n á sunkún omi kan òníkan lójú wọn wọ́n kírun sí láwọn bá ti wọ́n lọ́nu bí Yorùbá bá ṣèèsì kú gbẹ́rẹ́ báyìí ẹ bá ṣe mọ́ sọ̀fọ̀ ara wa wọ́n lè pa ọjà nítorí ẹnìkan sọ ló fi dàbí ẹni kébọ́ yá kìnìkan kìnìkan ìyà ń di haúsá ju Yorùbá lọ ìyà ó ń di haúsá ju Yorùbá lọ yàrá ń pariwo pé yà ń jẹ yorùbá yà ń jẹ yorùbá lóòótọ́ yà ń jẹ yorùbá tòótọ́ ṣùgbọ́n yà ti ń jẹ haúsá ó gùn ti yorùbá lọ. tọ́yì ohun tá a bá débẹ̀ ni pé kúnnà nùsọ́lí má ànàbí sallallahu alayhi wa sallam fi shiddatil har. a máa kírun pẹ̀lú ànàbí lásìkò tí ìgbóná bá le kò kàn le tó takọ̀kọ́ta kọ́kọ́ kà yẹn ni ìyẹn fáìjà ánàmọ̀ nìyẹn bọ̀tẹ́ yi ni normal ọmọ ń gbóná gan. fàyìzà alámù yẹ̀sítẹ́tì àhàdùnà nígbà tí ẹnì kọ̀ọ̀kan nínú owó ọ̀bá wa níkápá à ń yù má kìnà wájú àwù láti wábi tó rọrùn tí ó gbórí lé mínàlẹ̀ árídì tí ó gbórí lé lórí ilẹ̀ bá sàtọ̀ fáwọ́báhù yóò àmásọ̀ yóò tẹ́lẹ̀ fàṣágádà àlè yìí orí asọ ní àforí kan Hmm. orí aṣọ yóò forí kan ẹ̀rí nù pé a lè rọ́ọ̀gì mọ́ṣáláṣí ibi tágbára àwọn sàábé mọ ni pé aṣọ ordinary aṣọ làwọn tẹ́lẹ̀ tí àwa bá lágbára ju ordinary aṣọ lọ ẹ̀rí tó sọ pé wọ́n lè tẹ aṣọ lẹ̀ kí wọ́n máa forí kan nílẹ̀ ẹ̀lẹ̀ kò ní tako kárọ̀gì mọ́ṣáláṣí náà ẹ̀ lọ gbọ́ yé kò ní tako o kò ní tako ká táìsì mọ́ṣáláṣí ìkírun wa kì í ṣe pọ́lọ́n fẹ́ fi jẹ wá ń yà káwa máa borí lélẹ̀ẹ́lẹ̀ kórìí wa máa bẹ́ látara pé ìgbóná oòrùn kọ́ á tún ní ládàrí ó pọ̀ sí ládàrí ò lè pọ̀ sí torí pé o ní tó le tẹ́lẹ̀ o ní nǹkan tó le tẹ́lẹ̀ irú mọ́ṣáláṣí ní ìsìn ká ṣe air condition sí. Si kí gbogbo ẹ̀ mọ́ tutù nigínigín kò sáburú ń bẹ́ẹ̀ kò sáburú ń bẹ́ẹ̀ kò sáburú ń bẹ́ẹ̀ ibi tágbára àwọn sọ̀hábà nìyẹn ló fi ga sí pé aṣọ làwọn ò aṣọ náà ni rọ́ọ̀gì àbásọ́kọ̀ rọ́ọ̀gì ni aṣọ ni rọ́ọ̀gì ìwọ wà á wà á ọwà tó gbórí lélẹ̀ tán ọwà máa rin orí rẹ nígbà tí wọ́n ń lọ tán fi ń lọ ilẹ̀ ẹlẹ̀ oríire àyọ sòǹdò ẹ ìrúurẹ àwọn tẹ̀bílíìgì ni sáré rú ẹni tó rí ẹ̀yọ́bà ní àyè orí àwọn tẹ̀bílíìgì ni máa yọ sòǹdò torí pé wọ́n sàmọ́ rìn mọ́lẹ̀ ni pé <laughs> bóyá kí ládà tí wọ́n lè pọ̀ làwọn sàbẹ̀ wọ́n ń tẹ́ aṣọ lẹ́yìn lórí tiẹ̀ wá yọ kọ̀ǹtọ́ yọ kọ̀ǹtọ̀ ọ̀ ń jẹrà rẹ̀ ń yà ní òkè tó dúró yìí ládàá o ó ti yé ọ ó ti yé tí a sọ́ọ̀lẹ̀ fi orí kan orí bisat kí là ń pè léyìí prayamati kọ̀pọ̀nàdà kó gbórí rẹ̀ lórí òkúta tí ó bá ti rọ̀ ọlọ́run ọlọ́run ò fẹ́ ìnira fún wa gbé orí ẹ lórí nǹkan tó tẹ́lẹ̀ kọ̀pọ̀nàdà kórìíra ó kan yèèpẹ̀ lórí ìrun kọ̀pọ̀nàdà. hadith one two nine. ani abi huraira radiyallahu anhu qala qala nabiyyu sallallahu alayhi wa sallam la yusalli ahadukum fi thawbi liwahidi laisa ala atiqaihi shay'un. Hadith one two nine láti ọ̀dọ̀ Abu Huraira kí a lọ yọ́nú sí i ó sọ pé ànẹ́mì sọ pé ẹnìkọ̀ọ̀kan yín kó má ṣe kírun kó má ṣe fi aṣọ ẹyọ kan kírun lẹ́yìn sàlà àtìkọ́ yìí ṣe yòó tí kò ní sí nǹkan kankan ní èjìká rẹ̀ méjèèjì lórí èjìká rẹ̀ méjèèjì ẹnìkan ọ̀kan nínú yín kọ́ mọ̀ ṣe fi aṣọ oró kan kírun aṣọ oró kan ọ̀hún tí ò ní sí nǹkan kankan ní èjìká rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé o ti gbọ́ pé ìhòòhò ọkùnrin lórí ìrun òní láàrin ìdodo àti orúnkún. lọ bá ró tó wẹ́ẹ̀lì wà mọ́ṣáláṣí ọwọ́ ayọ gẹ̀ẹ́lẹ̀ ah, àáfàá yẹn àti rí oní ah, mi ò sí òhò náà ṣebí ìhòhò ọkùnrin lórí irun láàrin ìdodo àti orúnkún ànábì sallallahu alaihi wasallam tó jẹ ká mọ̀ pé ìhòhò ọkùnrin wà láàrin ìdodo àti orúnkún náà ló sọ pé o gbọ́dọ̀ wàá fi aṣọ ẹyọ kan kírun tí ò ní sí nǹkan kankan tí ó gba èjìká rẹ kọjá. díàfọ̀ kásọpọ̀ fẹ́ rótówẹ́ẹ̀lì nítòótọ́ ọwà rótówẹ́ẹ̀lì ńlá tí ó dàbí aṣọ òbóra tó yẹ pé ó lè mú un kọjá ní èjìká rẹ ó lè pàkájà rẹ àwọn kọkàn wà á aṣọ mọ́kùn kó o yọ gẹ̀ẹ́lẹ̀ o. kò dáa kó o ṣe bẹ́ẹ̀ o ti gbọ́. hadith one thirty ani ibnu shihab za'ama ata'un anna jabira ibn abdullahi hmm? okay za'ama anna nabiyya sallallahu alayhi wa sallam قال من أكل ثوما أو بصلا فليعتزلنا أو قال فليعتزل مسجدنا فليعتزل مسجدنا وليقعد في بيته وأن النبي صلى الله عليه وسلم أتي بكدر فيه خدرات من بكول فوجد لها ريحا فسأل فأخبر بما فيها من البكول فقال قربوها إلى بعض أصحابه كان معه فلما رآه كري أكلها قال قل فإني أناجي من لا تناجي عن ابن شهاب لا تضم شهاب زعم عطاء عطاء سقي أنا جابر dájúdájú jábìr ọmọ abdullahi záàmà ó sọ pé anna nabiyya sallallahu alayhi wa sallam dájúdájú ànábì kọ́ ọ sọ pé mọ̀nì àkàlà fúùmọ̀ ẹni tí ó bá jẹ àlùbọ́sà ayù àwòbáṣọ̀làn tàbí ó jẹ àlùbọ́sà gangan fálíyà tàzílì náà kó ta sí wa o kí ó yẹra fún wa kọ́mọ́dù sí agbóbi tá a bá wà tọ́ba gásípò ti jẹ àlùbọ́sà ayù láàárọ̀ yìí àbọ̀ ò ti jẹ àlùbọ́sà gidi ó jẹ́ rọ̀ ó jẹ́ rọ̀ ibi tá a bá jókòó sí ìwọ́sára àtàkété kò wà ní jìnnà rere sí wa tó ti gbọ́ má jà sẹ̀sẹ̀ lé ọbọ̀ ọ̀tá o alcohol tàbí pé ànábì sọ pé fálíyà àtẹ́zìl mọ̀sídà náà kó yẹra fún mọ́sálásí wa wálíyẹ kan ọdún fi báyìtì yìí kó yá jókòó sílé rẹ̀ ìrun tó bá fẹ́ kí ó ti di màzúrù ó ti di ẹni tí wọ́n fún ní excuse láti kírun lé kó jókòó kó kírun lé tọ́ ọba ti jẹ ayù tàbí ó jẹ àlùbọ́sà rọ́ọ̀ tó jẹ́ ní tútù náà tó ń lé ayù náà tó ń lé àlùbọ́sà tó bá ti mu agbo lẹ̀ tútù tó o máa mu tó ga sí pé tó bá ti ń yanu báyìí rihan shadidan fasidan yakuruju mi ń fi kà tẹ́ pé òórùn tó le tí ò da ní ọmọ jáde lẹ́nu rẹ̀. okay